بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين أما بعد ثم الصلاة والسلام على رسول الله وعلى آله واصحابه ومن استنى بهديهم إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته gbogbo àyè tí a ti ń gbọ́ra wa ní àkókò tá a wà yìí àti ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó yẹ ní kíkí kíkí wa fọ́lọ́mọ subhanahu wa ta'ala ọ̀pẹ́ náà láti ń dú fún àwọn ọ̀rọ̀ ọlọ́ọ̀bá náà kójọ ó járe kó sì kẹ́ àti kẹrì fún ṣẹ́ńlá muhammad sallallahu alayhi wa sallam alladhi yu'ti jawami'ul kalim ànábì tó já sí pé inú orí tọ́lọ́run bá bùn tọ́lọ́hun bùn àwọn ànábì tí wọ́n síwájú rẹ̀ òní kó sọ̀rọ̀ kékeré kókó ìtumọ̀ tí ó pọ̀ sínú kó sọ̀rọ̀ tí ó lóye nínú harafi káàgbọ̀yé rẹ̀ sí ìlò rẹ̀ kó kẹnu tayọ tí gbogbo mẹ̀ẹ́dẹ́yàn lè lò tán yányá tálíkì á ní èdè tàfẹ́ ní jáyé má nínú tó ń ṣe ọlọ́run tó fi nínú tá ń ṣàlàyé fúnra lọ níjẹjọ 36 ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó jẹ́ mọ̀ wípé wallahu fi auni al-abdi ma kana al-abdu fi auni akhihi Allah subhanahu wa ta'ala ń bẹ nígbàkúgbà láti ran ẹrú rẹ̀ lọ́wọ́ lópin ìgbà tí ẹrú náà bá ran ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ àǹfààní ìta torí nínú hadith yìí nìyí mẹ́bàá ní gbàgbé hadith number 36 nínú àwọn ẹ̀kọ́ tá torí mú náà onípẹ́ aná muhammad sallallahu alayhi wa sallam ó sì ìfìrin lẹ̀ bẹ́ẹ̀ ikú ọmọ ẹ̀dá yóò máa rí ìrànlọ́wọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò máa rí àràṣe rẹ̀ nígbà tó náà bá ara ẹrúsìn lọ́wọ́ jumla yìí àbíkẹ́ ní sẹ́ńtẹ́ǹsì yìí àwọn èèyàn máa ṣíjú àsìtún ni ó wáyé láti bí pé wọ́n yí ogbólóhùn kan padà nínú sẹ́ńtẹ́ǹsì yìí tánà yóò sọ bẹ́ẹ̀ Allah subhanahu wa ńlá sallallahu alaihi ń ṣàfihàn rẹ̀ sí wa wípé أن الله تعالى في عون العبد ما كان العبد في عون أخيه الله بطلع رجع جلو يروسن لو نبات يروسن أبعنا ويار لو máa kánà abdu nígbà tẹ́rùsí náà bá ràn ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ àwọn kan make a little change nínú sẹ́ńtẹ́ǹsì yìí wọ́n wá sọ kánà yẹn di dáàmà pé máa dáàmà lọ abdu fi àwọn ní àkè ìtumọ̀ dáàmà sì ni wípé máa dáàmà ìtumọ̀ ẹni wípé as long as as long as lópin ìgbà tí ó máa túmọ̀ sí pé Allah subhanahu wa ta'ala yóò máa rẹ rúsìn rẹ̀ lọ́wọ́ lópin ìgbà tẹ́rúsìn náà bá ń ran ọmọ ìyá rẹ lọ́wọ́ so eléyìí wọ́n túmọ̀ sí pé tẹ́rúsìn bá ti ran ọmọ ìyá lọ́wọ́ ọlọ́bọ̀ kò sì rí bẹ́ẹ̀ hmm, kò rí bẹ́ẹ̀ so kì í ṣe abẹ́ condition wípé tó o bá ti ran ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ ọlọ́run náà lọ́wọ́ kì nígbà nígbà nígbà yẹn kì í eke mọ́ elu tí ìran ẹ̀dá lọ́wọ́ tó sì mọ́ràn lọ́wọ́ tọlọ́hun mélòó mélòó lẹ́ni tọ́lọ́hun bá ń kẹ́ ọlọ́hun kẹ́ ní jíkẹ́ sánmà kò sí tó ti bọlẹ̀ bójú bá rọ̀ sí ìkẹ́ bá ní ní jáde nítorí ilẹ̀ kò wá sí tó bá tà lára nǹkan èrè oko tó bá rí wá fà torí pé orí ẹ̀dẹ́ ọlọ́run bá fi ń ṣe fún so ìtumọ̀ rẹ̀ kọ́ nìyẹn ìtumọ̀ rẹ̀ náà ní bá nàbí ṣàlàyé anna Allah ta'ala fi àúni làábdì ma kana làábdù fi àúni akhi ẹ̀rọ dájú ọba àlékẹ́ ọlá ìmọ̀ rẹ̀ rúsìn lọ́wọ́ nígbà tẹ́rúsìn náà ran ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ bó ti rí nìyẹn nínú sẹ́ńtẹ́ǹsì yìí arígun ṣe lọ sallallahu alaihi wasallam ó gbé wá ló ń gbé rẹ̀ ó sì wá lójú kòkòrò rẹ̀ ká máa ràn ọmọ ìyá wa lọ́wọ́ nínú Islam níbi gbogbo tí wọ́n bá bùkátà sí ràn lọ́wọ́ lórí ẹ̀ kódà ó di wípé ìyẹn fẹ́ wọ bàtà rẹ̀ kò sì mọ bí ó wọ̀ ọ́ lápèjúwe sì ṣèjì ń dààmú rẹ̀ kó ra lọlẹ̀ kókó bàtà kó ó lè jẹ́ tí ó ríra ẹjọ́ lọ kírun sí lápèjúwe ẹbẹjọ́ pàdé ń ibi tó fi kópa rẹ̀ sí ẹ ọ̀pá yìí ò sí ń dẹ̀mà ìwọ rí ń bò mí bá wà kó hmm? ìyá máa dàgbà ń gbà papọ̀ ga àti wọnú ọkọ̀ gan bí ìṣòro ni fọwọ́ láti kún lọ́wọ́ fọwọ́ gbé e ìgbà tó tún sọ̀kalẹ̀ náà similar assistance èèyàn tún rẹ́ńdà gbogbo àwọn nǹkan wọ̀nyí à ń fojú tẹ́bẹ́lú rẹ ní o à ń fojú kéré rẹ ní orí ńlá ló kún náà kẹ́kẹ́kẹ́ níwájú Ọlọ́run subhanahu wa ta'ala kátó wá pẹ́rú sìyàn tó já sí bí tó bùkátà sówó ó lè mú ṣùgbọ́n lọ́hùn fún ọ láǹfààní kò lè ya ohun orí tó ń ṣe fún Allahu ẹlòmíì ti wà enslaved tó nígbà tí ò bá ti rí gbèsè yẹn dá padà ó dẹrú fẹ́ni tó yá lówó ìwọ sì ń gun lówó yẹn ìwọ inú ìyá lówó yẹn dá padà fẹ́ni tó ní ẹni tó jẹ́ gbèsè gbogbo owó ilé mo yá ọ ni dá padà fún so wá nítorí tí mo yá ọ yìí gbogbo ìgbà tó bá rọ̀ ọlọ́run sí tó bá tó rí sí kódà tó bá tún rí ga ó lè fi ya bùkátà mi sí kejì kó tó dá padà ìrànlọ́wọ́ láti na arawa wa lọ́wọ́ mùsùlùmí ó mọ̀ pọ̀ púpọ̀ jẹ́mọ́ mùsùlùmí báwo láwọn aṣọ tiẹ̀ sí director ní ministry managing director níbi iṣẹ́ kan md gbogbo yín bẹ́ẹ̀ ọmọ mùsùlùmí ó sì máa ara ara wa bá a bá wá a bá sọ bọ̀ a wà láwọn èèyàn embrace islam lọ́wọ́ wa táwọn tí ṣe mùsùlùmí ń kórìíra wa kò sí ní rí bẹ́ẹ̀ torí pé wọ́n rí a torí ara wa ká tó wá sọ pẹ́lú mi tí èsì mùsùlùmí fara wa gá àwọn wicked aburú inú wa wa kan àbíbì kan pàtó a lè dákọ̀ fún yìí ló fà a sí pé àìgbẹ́sìn yìí àfihàn ilé ràn lọ́wọ́ yìí wọ́n ní kí wọ́n náà wá jẹun bí sí ń bẹ lára ẹni tá a fẹ́ ràn lọ́wọ́ ní ń bẹ lára ẹni tí ó fẹ́ ràn yàn lọ́wọ́ àfi ká gbọ́rọ̀ Ọlọ́run báyé subhanahu wa ta'ala wọ́n ti ṣe ẹlòmíì tó ti fi ibi san ẹlòmíì lóore tí ń ṣe débi wípé kò ká mùsùlùmí kú mọ́ kó ń ṣe lóore kódà àwọn tí wọ́n ti mùsùlùmí ó sì máa ṣe lóore àwọn tó ń sì máa appreciate oore tí ń ṣe mọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí àtàwa ká máa bùkátà sórí lọ́wọ́ àwọn èèyàn àbẹ́rẹ́ lọ́wọ́ kan sí kìí lọ́wọ́ àwọn èèyàn àtàwa tó ṣe báyìí ọlọ́run bá darí nǹkan ní sọ́dọ̀ wa tá a lè fi ṣàwọn èèyàn láǹfààní ẹja jọgbẹ̀rọ ọlọ́run já gbẹ́sìn wáyé àwọn mùsùlùmí gbọ́dọ̀ mọ́ ara wa lọ́wọ́ bí ẹrú sì kan jọ kan tí èṣe mùsùlùmí ó ń sọ̀rọ̀ kan nínú ọkàn tèmi ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ tán yányá but ṣé mi náà mọ àtúnṣe ara wa fẹ́ tí èṣe mùsùlùmí bí mo dákẹ́ mo lọ́lọ́run sàmì ó lẹ́rù mùsùlùmí bá wọn mo ní kí ló dé à ó lẹ́rù yín bá wọn sáwò ó lẹ́yìn mùsùlùmí ẹ̀báàjẹ́ haúsá ìbájẹ́ mùsùlùmí haúsá ìbájẹ́ mùsùlùmí yorùbá gbogbo tí bá ti ń jẹ́ mùsùlùmí wọ́n tẹ́ bá ti ríra yín tẹ́ ní assalamu alaikum wa rahmatullah tí yóò náà dá padà pé wa alaikum assalamu wa rahmatullah ó lẹ́ ti parí ọ̀rọ̀ ní láti bẹ̀rún ẹnu yín òun ti dọ̀kan òun jẹ́ christian sọ ilé ah wá dákẹ́ títí pé ẹni yìí kò observe wa dáadáa ní o tó bá ní critical examination sábà mùsùlùmí síra wa lẹ́yìn yóò rí wípé àmì tó burú jù nínú ọ̀tá tí christians ń ṣe against ara wọn àti tí mùsùlùmí ń ṣe against ara wọn ni. sálámà yẹn ò kẹnu ló wà <laughs> sálámà yẹn ò kẹnu ló wà jàǹbá ta fẹ́ ṣe fún ara wa ń bẹ nù kún wa ń bẹ lẹ́mìí ara wa síra wa jáde rẹ̀ ọlọ́ba subhanahu wa ta'ala ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹsàn-án nínú àwọn ẹ̀kọ́ wọ̀nyí ṣàtúndórí mú اللي هو حديث 36 علم الله عز وجل لأمور الخلق وأنه يعلم من نفة مؤمن تربة ومن يسر معسر ومن ستر مسلما ومن عان مسلما فالله تعالى عليم بذلك كله مما الله سبحانه وتعالى مما تيوغاجني إما الله سبحانه وتعالى ó بيبي débi wípé gbogbo àlámà rí ẹ̀dá ló lóye tó kún kẹ́kẹ́ nípa wọn débi wípé ẹ̀mí kan tí mú mi ní kan tó bá lè sí pa kò fún mi ní kejì ó sì hàn sọ́lọ́run bí mú mi ní kan tó bá lè ṣẹ̀dẹ̀ lórí mi ní kára ní kan ó sì rí bó àṣírí Allah tabaraka wa ta'ala onímọ̀ nípa ọgbọ̀ rẹ̀ pátápátá kò sí ní mọ́rí bẹ́ẹ̀ alaysa Allah subhanahu wa ta'ala wal khallaqul alim sẹ́kẹ̀ sí pé Allah azza wa jal náà ní ọba olùdẹ́dà tó sì jù ní mímọ̀ kò sí nǹkan tọ́lọ̀ ọba dáláyé tí ò ọlọ́ọ̀bá yìí gbàgbé gbogbo ẹ̀dá tó dá ó jẹ́ àjẹ̀nú ni ó jẹ́ èèyàn ni ó jẹ́ ẹranko ni ó jẹ́ àwọn other living things kódà non-living things àwọn ẹ̀dá ò ìdá tó sì padà dá bí kò ní dá wọn pa wọn láti rí pé ó ní kan káàrọ̀ tí wọ́n máa ń kọ láwọn bàbá wọn lẹ̀ yẹn ó wọ́n máa ní wọn akọ́ dá ní wákà ní èdè lárúbáwá wọ́n ní subhana man yarani wa ya'rifu makani wa ya'rifu makani wa yashkuru li wa la yansani subhana man yarani wa ya'rifu ويذكرني ولا ينساني ويذكرني ولا ينساني ní ìrántí mọ́ dáadáa mo ti fo sẹ́jẹ̀sì kan nù orin yẹn ṣùgbọ́n ní sókè mo rí yẹn ní pé mímọ́ ìwọ ọlọ́run ọba tó ń rí mi mímọ́ ìwọ ọlọ́run ọba tó ń rí mi tó ń wò mí mímọ́ ìwọ ọlọ́run ọba tó mọ ibi tí ń gbé tó máa yé mi tó sì mọ ipò tí mo wà wọ̀yẹ̀kúrò ní ìmọ̀ ìwọ̀ ọlọ́run báyìí máa rántí mi wà láyẹ̀ ń sáà ni ọlọ́run báyìí wọ́n gbàgbé mi o ọlọ́bẹ̀ gbàgbé ẹ̀dá ètò ẹ̀ka fi máa rọ́pò òun ni hadith anna muhammad sallallahu alaihi wasallam tó sàlàyé irú àdó àtúnjọ bẹ́ẹ̀ fún wa wàlá takinni ila nafsi tarfata ayn níṣẹ́jú àyá kan má ara mi dára mi àyá kan mi dára mi eléyìí ni súnà gbé wá lóye ká máa ṣe ládùúrà dípò àdúrà tó kó sínú orin wá káwọn yorùbá tàbí lára wá hun ti ń bẹ nínú ọ̀rọ̀ wọn ọlọ́ọ̀bà ẹgbẹ́ àgbẹ̀ ẹ̀dá náà kúrò gbogbo àwọn ẹ̀dá tí wọ́n ti kú tí wọ́n ti lọ ọlọ́ọ̀bà kan ó lè mọ́ fi ẹ́lẹ̀ lóòótọ́ àmọ́ ìwà tó bá ń wù òun ló fi lákà kún àlámọ̀rí rẹ̀ ẹ̀sìn tó bá ń sìn bó ti gbà á gbọ́ tó bó ti bẹ̀rù rẹ̀ tó bó ti káràmásìkẹ́ ọlọ́run bá tó bó ti kún adé tó bó ti tẹ̀lófin rẹ̀ sí òun lọ́lọ́run bá sọ́ra wọn wáta aláná owó mọ́ lára tí òfin ní fi ọlẹ̀ ní fi ọlẹ̀ ẹni tí ò ní ń gbọ́ títí ẹ̀ ṣùgbọ́n tẹ̀yẹ̀ bá jẹ́ni tí èyí ṣe tọ́lọ́run tí ń rí òfin ọlọ́run bá fín tí ìgbọ́rọ̀ sọ́lọ́ ọba lẹ́nu ọlọ́run fílẹ̀ o àmọ́ kò ní sin tí ń fẹ́ fún yóò dọ́rọ̀ rẹ̀ dà yín ẹ̀kọ́ ẹlẹ́kẹwàá nínú hadithi yìí bayanu kamal adilillah azza wa jal لأنه جعل الجزاء من جنس العمل وليتنا نتأدب بهذا الحديث ونحرص على تفريج الكربات وعلى التيسير على المعسر وعلى ستر من يستحق الستر وعلى معونة من يحتاج إلى معونه لأن هذه الآداب ليس المراد بها مجرد أن ننظر فيها وأن نعرفها المراد أن نتخلق بها فرسول الله صلى الله عليه وسلم إنما ساقها من أجل أن نتخلق بها لا يريد منا أن نعلمها فقط بل يريد أن نتخلق بها ولذلك كان سلفنا الصالح من الصحابة رضي الله عنهم والتابعين رحمهم الله يتخلقون بالأخلاق التي يعلمهم نبيهم محمد صلى الله عليه وآله وسلم ẹ̀pẹ̀lẹ̀ kẹwàánú hadisi yìí àlàyé lórí pípé déédé ọlọ́wọ́ba subhanahu wa ta'ala àbí dọ́gbandọ́gba ọlọ́wọ́ba subhanahu wa ta'ala hmm, ọba tí ó ṣe ẹ̀kan tẹ́dà ó gbà láyé lórí irúṣẹ́ tó bá ṣe irúṣẹ́ tí èèyàn bá ṣe náà ni Allah subhanahu wa ta'ala lórí ìsìnyàn lẹ́sàn rẹ̀ àyígbà lúbọ̀ sàkówò ẹ̀fọ́ ẹ̀gbìn dáadáa àyígbà lúbọ̀ sàkówò ẹ̀fọ́ ẹ̀gbìn rere ooo adáwákà náà ni ẹ́písòdì tó lọ ó fẹ́ jọ bí ẹ̀rí ni kìí sẹ̀rin owó àtúnyá ló kún sínú wákà yẹn olóṣèlú ọlọ́run tó fi ń rinlẹ̀ الجزاء من جنس العمل الجزاء من جنس العمل aláìgbàlùbọ́sà àkówẹ̀ ẹ̀fọ́ ẹ̀dùn dáadáa àìgbà àìgbà àlùbọ́sà àkówẹ̀ ẹ̀fọ́ ẹ̀gbìn dáadáa àìgbà àlùbọ́sà àkówẹ̀ ẹ̀fọ́ ẹ̀gbìn dáadáa àìgbà àlùbọ́sà àkówẹ̀ ẹ̀fọ́ ẹ̀gbìn dáadáa ìgbádàbá fi wíkà náà láti sán ìgbádàbá fún wíkà نعم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال mithqala dharratin khayran yara bọ́mọ bí ọmọ náà gún ní iṣẹ́ rí tó bá ṣe ó bá àwọn àjọ ọlọ́run bó ti kú kéré tó bó sì máa lọ́mọ náà gún ní iṣẹ́ bí bó bá ṣe ó bá níwájú ọlọ́run bó ti kú kéré tó tó bá rí bẹ́ẹ̀ ẹjá ẹ̀kọ́ pẹ̀lú hadith yìí ẹjá tẹ̀ra lójú kòkòrò ìmá solve problems àwọn èèyàn ìmá dùn wọ́n nú ẹni bá ní ṣòro ẹjá kára máa sì kí kákun lọ́wọ́ ká yọkù nọ́ọ̀sì tó jù sí ká fáwọn tára ní ká àṣírí fẹni tó dì sẹ́bù ká láṣírí tó bá bùkátà sí ràn lọ́wọ́ kan sí kejì gbogbo àwọn ẹ̀kọ́ tí wọ́n kàkalẹ̀ sínú fún wa kìí kéèsì èròǹgbà nìyẹn ṣùgbọ́n èròǹgbà ní ká fi wùwà ká translate ẹ̀ sínú wàtíyà reality life wa èròǹgbà nìyẹn o tán fi kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí kìí kàn ti káàkà àdìsí sórí kásìgbò ní lecture ká lò ó káwọn ìjà mọ̀ wípé mùsùlùmí èsè tí kàn ṣe wà sí àbí tí ń gbọ́ wà sí lásán ẹ já lu àwọn kan wọ̀nyí abùkátà sí wà rí jùmọ̀ mùsùlùmí abùkátà sí wà dáadáa abùkátà sí ọ̀rọ̀ orí sísọ lẹ́nu abùkátà sí rírọ̀ lẹ́gbẹ̀ẹ́ abùkátà sí kásánú ara wa tí a bá wọnú ìtàn àwọn tí wọ́n síwájú ọjọ́ kìíní àná láwọn aṣáájú wa dáadáa nínú àwọn sàhábà kọ́lọ̀ kó bá yọ́nú sí wọn àtàwọn tí wọ́n tún sọ sí ìdí wọn kọ́lọ̀ ń kó bá káwọn náà tí a bá kà dáadáa kódà ọlọ́run bá subhanahu muhammadu yẹn òjíṣẹ́ ọlọ́run ọba ni walladhina ma'ahu sẹ́rẹ́ wọn tí wọ́n ń bẹ láyìíká rẹ̀ tí wọ́n rọ̀gbà yíká náà làwọn sàhábà ashidda'u 'ala al-kuffar wọn lè kókókó máwọn kèfèrí ruhama'u baynahum ruhama'u baynahum ruhama'u baynahum ṣùgbọ́n olùkẹ́ ni wọ́n jẹ́ láàrin ara wọn síra nínú mọ̀lẹ́bí kan nínú àdúgbò kan nínú ìlú kan ọmọ kí ó sọmọ kí ó irú ìtàn wo ni wọ́n tó jáfà ń pa fọmọ kéwù rẹ̀ tó fi wá di wípé wọ́n wá ní kórìíra ọmọ kéwù àfáàní tẹ́jọ ń bẹ nínú ìlú débi wípé wọ́n tún ránṣẹ́ oró síra wọn ni wọ́n ránṣẹ́ dáadáa síra wọn mọ́ ẹjọ́ yìí ó mọ̀ pọ̀ lálùkìyàmà hámà làágùn ṣe ẹ̀rù ń báyàn irú ọ̀tá wo ní ń bẹ láàrin ìwọ àti mùsùlùmí ẹlẹ́gbẹ́ bíi tiẹ̀ tó wá ń gbin oró ẹni tí wà á ní sẹ́mi àwọn ọmọ tiẹ̀ àbí sẹ́mi àwọn ọmọ o tiẹ̀ débi pé tí wọ́n bá ríra wọn bùkátà sínú lọ́wọ́ ara wọn wọn ní lè rán wọn lọ́wọ́ tàbá sì wò lọ́ta àwòbọ̀ náà lórí ayé bá ń sá kì í lórí ẹ̀sìn lórí ayé bá ń sá ẹlẹ́ẹ̀kọ́ nù àwọn ẹ̀kọ́ wọ̀nyí الحث على معونة أخيك المسلم ولكن هذا مقيد لما إذا كان على بر وتقوى لقول الله تعالى وتعاونوا على البر والتقوى أما على غير البر والتقوى فينظر إن كان على إثم فحرام لقوله تعالى ولا تعاونوا على الإثم والعدوان ìgbà yẹn yànjú gbà wá yànjú kárùn-ún ọmọ ìyá wa omo ẹ̀sìn eléyìí tá à sọ yìí wọn ò tú wálẹ̀ lórí ẹ̀ o wọ́n dé pẹ̀lú kó ṣe pé ràn lọ́wọ́ yìí táàṣì fọmọ ìyàwó ní islam yóò jẹ lórí dáadáa àti páyà ọlọ́run ṣùgbọ́n lọ́wọ́ masu fara wọn tààlà sọ fún wa wípé wàtà àìwánu alẹ́lẹ́bẹ̀rẹ̀ wàtà fọwà ẹ̀rànra yín lọ́wọ́ ẹ̀kúnra yín lọ́wọ́ ẹ̀rànra yín ṣe lórí dáadáa àti páyà ọlọ́run irú ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ à lè ṣe fúnra wa wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ má ran ara yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ ìtayọ àlà lábẹ́ sọ fún àwọn gbogbo gbà wípé situation tá a bára wa lórílẹ̀-èdè yìí téèyàn bá jẹ́ tó gbọ́ àgbọ́yé ẹ̀sìn dáadáa tó sì ṣetán láti lo àgbọ́yé ẹ̀sìn tó ń lò tó mọ̀ tó sì gbọ́yé àfàìmọ́mọ̀ kí á ti bọ̀ kẹ́yìn má dáa níwájú ọlọ́run subhanahu wa ta'ala aṣọ ilé yìí toríṣiríṣi àwọn tó wà contradictory sófin ẹ̀sìn tó ti pé téèyàn bá ṣe ẹ̀ṣẹ̀ ní kódà ní ìgbàmbọ́ ṣẹ̀ṣẹ̀ ńlá ṣùgbọ́n àmọ́ sọ wípé àwọn counterpart wa òun ni wọ́n ń ṣe ẹ̀ẹ́nà fi ní edge lórí wa àwa náà á ṣe á lè ṣe kí ló dé gan-an bí ìbá ṣe fẹ́ gbọ́n kan nínú ẹ̀sìn tá a fi ń fi àwọn tọ̀hún wé wa àbí tá à ń fà wá náà wé wọn tá a jọra wa ní tá a jọra níjọsìn àjọra wọn jọ sìn lóòótọ́ àlè kìtàbì ni wọn ṣùgbọ́n kúfùrù ń bẹ lára wọn ẹni tó sọ pé gbogbo ìlọbíbọ̀ rẹ̀ in Jesus Christ náà ni ó mọ̀ sọ in Jesus name ó sì máa fi wọ́n tó ṣe fún Allah subhanahu wa ta'ala ló gbàgbọ́ lọ́lọ́run ẹni tí ò gbà náà Muhammad gbọ́ gẹ́gẹ́ bí kan nínú àwọn ànábì ọlọ́run àti gẹ́gẹ́ bí ẹni tó lọ́lá jù lọ tó sì jẹ́ ní ìkẹyìn àti wọ́n tó wá gbà náà anábì Isa alayhisalam táwọn ń fara àwọn kì sí tánpàpẹ̀ mara pọ̀ ńlá anábì àwọn àti wọ́n tó gbà gbọ́ táwọn sì yà kìfì rí sẹ́ni kẹrin gba àwọn anábì wọ̀nyí tó sì rìnlẹ̀ nínú Qur'an tí wọ́n náà fi ń ṣàgbà gbogbo gbà wípé bẹ́ẹ̀ bá ilé pè kẹ́ni gbogbo àwọn anábì ọlọ́run ba lónírọ́ tí ẹ̀ bá ilé pè kẹ́nu wọn lékèé ìdájọ́ téèyàn dá lọ́rùn nínú ẹ̀sìn gbogbo àwọn anábì ọlọ́run náà lèèyàn ti pè lékèé so láwọn fi gbàgbọ́ pé àwọn nàṣọ́rọ̀ gbà náà bí ẹ̀sà gbọ́ àwọn Jews wọn ò gbà náà bí Mùsá gbọ́ tó máa ti pé wọ́n gbàgbọ́ lódodo tí kí ọkìnrin kan fi jí gbà àwọn ànábì gbọ́ lódodo like àwọn mùsùlùmí ní haka ẹni if they have been true Muslims they have been true Muslims wọn bá ti jẹ́ mùsùlùmí òótọ́ wọn ò ní máa wà nínú nǹkan tó yapa sẹ́sìn ọlọ́run táwọn fi ń sin lọ́run yìí sọ àwọn àṣọ wípé àwọn ló máa ṣe ẹ̀rí wọn wọ́n ti ń mókè wọ́n ti ń mókè wọ́n ti ń mókè ìlànà tí wọ́n rìn náà nìyẹn kí mọ́ ìsàmùsùn méjì péré wá ó sì fọjá ń ṣe rẹ ọ̀tún bá ti méjèèjì wá káwa náà máa fi ìdájọ́ wa náà lé lórí gbọ́n tó bá jọ bẹ́ẹ̀ àkọ́kọ́ tí wọ́n ń pè ní help nínú exam ó ní wọ́n help àwọn ọmọ assistance nínú exam àwọn ń ṣe dáadáa fún ẹ̀ nínú tá a gbọ́ ni pé àwọn schools yìí ń bẹnu wọn tó máa jẹ́ missionary schools táwọn bá sọ wípé àwọn èyí ṣe fáwọn ọmọ àwọn bákan méjì ni wọn ò ní gbà tẹ́nì kankan nínú àwọn ọ̀gá anú skul àbí láti ta kó máa wá júwe ìdán kó máa júwe answers kó máa fún àwọn ọmọ ní answers nínú exam ọ̀lóòótọ́ tó bá jẹ́ final examinations but wọ́n á ṣe follow up àwọn papers àwọn ọmọ wọn lọ bí kí wọ́n fi mọ àwọn examiners tí wọ́n fi ń mark so ìgbẹ̀ ní ó ti lọ sẹ́tù kódà àwọn kan sọ di pé wọ́n sẹ́tù gan ní white office àmọ́ bí yóò ti di bó ti jẹ́ òtọ́tù ọlọ́run àìlà lórí ìta àmà tó rọrùn ní pé tán bá ti follow up ẹ̀ dọ́dọ̀ wọn wọ́n lè rí follow up yẹn ṣe náà lọ́dọ̀ àwọn examiners àwọn markers tí wọ́n tí wọ́n tí wọ́n mark papers àwọn ọmọ wọn from there káwọn yẹn ṣe little forgery náà tó jásí pé àfẹ́ ní rẹ̀ tí ó fail náà àwọn ọmọ wọn so búkú last credit bó ti pass ọmọ ò ní kò ní fail so àti pé ó jẹ́ yẹn ni o àti wípé àwọn ọmọ wọn ń dáwó fúnra fáwọn school management inú exam wọn náà fi láwọn áìpù wọn tán kó a1 a1 a1 a2 a2 b b 2 b wà ní ara o bájọ wà àjọ wà èdè náà ni àjọ máa ń ṣe ni torí yóò bá jẹ́ bẹ́ẹ̀ àwọn mùsùlùmí máa rẹ̀ yìn a lè pọ́wọ́pọ̀ lórí aburú jàmá mùsùlùmí a lè lórí ẹ fà wọ́n ni ó nípìlẹ̀ tí wọ́n níbẹ̀ nínú ẹ̀sìn wọn tó sì nípìlẹ̀ tó dáa tòmí rò pé tábà tẹ̀ jowó èèyàn tábà kọ́sì èèyàn ajẹ́n tó pé jù wá lọ ajẹ́n tó mọ́ jù wá lọ ajẹ́n tó fi ẹ̀sìn tí wọn tó déédéé jù ti wá lọ lámà kọ́pì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kún mọ́ many Islamic schools táwọn náà ṣe nìyẹn láti bí wọ́n lè wọ́n ní à ah, challenges pọ̀ àwọn neighboring schools àwọn tí wọ́n jẹ́ Christian schools Eh, white result àwọn ọmọ ọlọ́dọọdún ó máa ń dáa gan by virtue of that ọlọ́pàá àwọn òbí gan àti guidance wọn ti ń kọ́ àwọn ọmọ kò ní sùkúl àwọn táwọn kò lọ sí Christian schools but láti fi for Islam àti ọmọ mùsùlùmí àwọn náà fi ń yẹ fún wọn bẹ́ẹ̀ ìtara ẹni ni o èsì tẹ́ gbìyànjú kẹwàá qualified and experienced teachers láti tẹ́kì àwọn ọmọ yín wọ́n bá ti kọ́ ọdún ẹ̀fín ọkọ̀ wọn sílẹ̀ ní kọ́mọ́ gba 1995 ni tẹ́bá kọ́ ọdún ẹ̀kọ́ kọ́ wọn káwọn sì ń ṣàdúrà dáadáa tó sì kúrú bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala láti fi jihad ọlọ́run bẹ̀jẹ̀ wọn yege náà wọ́n yege sí àríwú rẹ̀ dáadáa ni àríwú rẹ̀ náà àríwú rẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ láwọn tó ń bọ́ lọ́wọ́ bàdó ṣọ̀nà àkọ́kọ́ nìyẹn àyẹ̀pọ̀ wọ́pọ̀ lórí aburú kálàfi ara wa kan bẹ nílẹ̀ Yorùbá tí mi máa dákọ ṣùgbọ́n téèyàn náà bá ń gbénú rúlù torí bẹ́ẹ̀ náà káfọ́nrán there have been some times àwọn àsìkò kan ti lọ tó já sí pé àwọn kiri yóò yẹn ó mọ bẹ̀rẹ̀ sí impregnate àwọn mùsùlùmí wọ́n ti mọ̀ pé àwọn máa ń lè impregnate wọn by virtue of that ignorance àti illiteracy àwọn òbí wa àtàwọn alágbàtọ́ wa sí Islam wọ́n wà kó wá yọ̀ǹda ọmọ fún wọn kódà gbọ́ reliably láwọn ìgbà kan wípé tó máa tún ṣe impregnation yìí ó tún ní nǹkan kan tí wọ́n tún gbà lọ́dọ̀ àwọn àkàlẹ́ lórí wọ́n wà láwọn boyfriend àwọn àti boyfriend àwọn mùsùlùmí àti boyfriend àwọn mùsùlùmí wọ́n máa gbàgbé fún wọn lóyún láti fún wọn lóyún báyìí wọ́n tó fi yẹn plus population sí wọn nílùú yẹn nìyẹn àbí ládùúgbò yẹn so mùsùlùmí wọn á wà worried ẹlẹ́gbẹ́ tó wọ́n á sọ wípé kódà kò sí pé ọmọ mùsùlùmí ìbùdẹ̀ tó ń bí friend ẹ̀ tó fún lóyún bẹ̀rẹ̀ bá tẹ̀ tó wọ́n á dáa so ṣé pẹ̀lú ọ̀rọ̀ yẹn sáà ń sọ wípé ó wà islamically acceptable kánígbà tọ́rọ̀ sí wá rí báyìí ẹ̀yin ọmọ mùsùlùmí lọ́kùnrin ó yẹ ẹ lọ máa fún àwọn ọmọ ẹ lọ máa fún àwọn sisters yìí náà ẹ máa fún wọn lóyún lórí àtàwọn kírísẹ̀ má lè gbà ọmọ wa lọ́wọ́ má mẹ́ra o àtàáwọnù alẹ́lẹ́bẹ̀ẹ́bì wà látàáwọnù alẹ́lẹ́bẹ̀ẹ́bì wọ́lẹ́wọ́lẹ́wọ́n ara ò àwọn ìmáàmù ìmáàmù àwọn oníwàásí oníwàásí ni kí wọ́n gbìyànjú láti mọ sòdodo ọ̀rọ̀ sáwọn òbí àwọn òbí tẹ́ láwọn ọmọ tí wọ́n ti ráì fún marriage ẹmú wo ní wo wípé wọn ò tí parí nc wọn ò tí parí nd wọn ò tí parí hnd wọn ò tí sef wọn ò tí wọ ká kí ìjọba kẹmọ́ wọn lọ lé ọkọ wọn bá ti láwọn ráìpù fún marriage ẹ wo ọkùnrin náà tó náà bá ti ráìpù fún marriage tó bá ti jẹ́ ẹ̀ńtẹ́ pé yóò lè ṣe kí ọmọ yín ẹ yọ̀ǹda wọn eléyìí Islam gbé kalẹ̀ islam ò gbọ́ náà bò sí kalẹ̀ kò gbọ́ náà ẹ̀ṣẹ̀ kalẹ̀ láti fi ṣe ti tiẹ̀ so àbíbẹ̀ náà kọ́ náà àwọn mí ò tún wá sọ wípé tó bá wá rí bẹ́ẹ̀ àwọn ló sì mọ̀ lọ́mọ fáwọn ọmọbìnrin jẹ́ kírísẹ̀ náà lóyún a ti rí dáadáa ẹ̀ kò lè ẹ̀yìn náà àwọn ọmọbìnrin wọn náà ẹ pàṣọ èdè wọn ẹ bá ti pàṣọ èdè wọn dáadáa ẹ dọnu fún wọn ẹ kàn mọ fáwọn náà lóyún ni fáwọn náà bá gbà kan lọ́dọ̀ true pé true impregnation true sex gentilism ah, àìsílámù farama كفاه وما لقول تعالى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان الله سبحانه وتعالى كجاكين تاشن الناس وأقول وجبائل ولا لا إله إلا الله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وسلم أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك